يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah suma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun high school tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n mọ̀nàbánisàlékún dáadáa fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó gbówó kalẹ̀ nínú àwọn òbí àtàwọn mùsùlùmí tí wọ́n ń gbọ́ ètò yìí tí wọ́n ń pè wá pé àwọn ọ̀fẹ́ yìí kó kù táwọn náà sì ń dá sí ọlọ́mọbánisàn yín ní ẹ̀san olóore ọlọ́run jẹ́ kájọ jèrè láyé àtijọ́ ọ̀gbìn alkiyama ọ̀dà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa ní òru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa zaimudin busoiri tí yọ ọ́ kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní albarka àti gbogbo àwọn ọmọ wa ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadithi ọ̀rọ̀ anábì sallallahu alaihi látẹnu akẹ́kọ̀ọ́ wa faisal ismail yunus bismillah قال رسول الله صلى الله عليه وسلم لا تأكل بشمالي فإن الشيطان يأكل ويشرب بشماله رواه مسلم. Translation The Prophet of Allah, peace be upon him, said, Do not eat with, with your left hand, for it is Shaitan that eats and drinks with its left hand. Transmitted by Muslim. Lesson from the Hadith. 1. Muslims should cultivate the habit of eating and drinking with right hand. 2. The slap forbids eating and drinking with left hand. theory we should not emulate Shaitan in our practices. Ọlọ́run bá ní fáwọn ọmọ náà lálùbáríkà tó pọ̀ o bí wọ́n ṣe ń kọ́ wa láwọn ẹ̀kọ́ olówó iyebíye láti inú Quran àtọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Jàmáà tó bá rí bẹ́ẹ̀, apá kẹta ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá bọ̀ tá a pè ní àlẹ́kìyá náà bí Islam ṣe ṣe ká máa ṣe jàǹbá bó ṣe ṣe léèwọ̀ tahrimul khiyana òun ni agbọ́nrin tá à ń bá a lọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run apá kẹta yìí náà láti stọ́ọ̀pù ẹ̀ bó tẹ̀jà sí pọ́rọ̀ tún pọ̀ táwọn onímọ̀ sọ ìyẹn ọ̀jẹ̀ kásáré rush láti parí ẹ̀ lónìí yìí. àáfàá ni wàmí àníwá ìlìkìyà náà nínú àwọn oníranran jàǹbá yìí náà sẹ́ ibi tá a ti dúró òun ni kọjá sí pé àwọn olórí kan ṣe jàǹbá kan ṣe èrú kan ṣòjòrò sí àwọn aráàlú tán darí èyí ló sì burú jù kè wá sàwọn tí ń darí ìlú nìkan àwa tá à ń gbà àwọn èèyàn ṣiṣẹ́ olórí làwa náà káwa náà bẹ̀rù ọlọ́run lórí àwọn tá a gbà ṣiṣẹ́ tá a bá ṣe jàǹbá fún wọn nínú sísanwó oṣù wọn nínú fífún wọn ní àwọn àjẹmọ́nú tó yẹ ká fún wọn àwa wá jẹ́ àná níyù àwa selfish ara wa nìkan la mọ̀ àwa nìkan ni kọ́ máa dáa fún àwa nìkan ni ká máa dán káwọ̀ máa jẹun nínú ilé wa káwọn òṣìṣẹ́ wa kébi ọmọ pa wọ́n eléyìí àìbẹ̀rù ọlọ́run ni gbogbo ẹ̀yin tẹ́yin náà bá jó lórí tẹ̀ ń ṣe jàǹbá ẹ gbà wípé nú àwọn tí wọ́n jẹ ìyà lọ́dọ̀ ọlọ́run la wà tá àbàtúbà o ọlọ́run abíọ́ àfẹ́ jẹ ìyà láṣẹ ń ṣe ìsìláàmù tá à ń gbá wẹ̀ mọ̀jẹ̀ kákàbọ̀ ọ̀rọ̀ wa sínú jáànámọ̀ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń bá àwọn èèyàn ṣiṣẹ́ olórí lẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ń darí àdúgbò chairman láńlọ́ọ̀dù ó ti kówó àwọn ẹgbẹ́ jẹ bẹ̀rù ọlọ́run ìwọ tí wọ́n fi ọ́ jẹ́ chairman islamic cooperative ìwọ àti àkántàǹtì àbí bọ́sà àbí tẹ́sọ́rà àbáwọn ọkọ̀ tẹ́ ẹ máa ń pera yín ẹ sì lẹ́dí àpò pọ̀ ẹ sì withdraw gbogbo owó tán lákàǹtì ẹ̀yin ń lò fún personal benefit ẹ bẹ̀rù ọlọ́run gbogbo àwa tá a bá ń darí ẹ má jẹ́ àṣejàǹbá lórí àwọn tá à ń darí ilé lórí tá a bá rò pa alágbára jù wọ́n lọ wọn à lè sọ̀rọ̀ lónìí ọjọ́ kan ń bẹ tí wọn ò lè sọ̀rọ̀ o táwọn ó di odi tí wàhálà ó dé ìjọ náà jàmọ́ ẹ̀jẹ̀ abẹ̀rù ọlọ́run jàǹbá òun lélẹ́yìí náà àáfàá la gbọ́dọ̀ sọ ṣe. àáfàá nínú ìran jàǹbá òun náà ní kí ni o khiyanatul masulin anteximu tarkat wa tawzi tarkat àǹfààní ní jàǹbá tó kó sínú ẹ̀yìn tá a gbé síbi pé kẹ́ ẹ pín nǹkan tó kù fi ilẹ̀ ẹ pín ogún òkú ẹ wá lọ pín lọ́nà àbòsí lọ́nà òjòrò ẹni wà láwọn ajú ọlọ́run ẹ̀yin àǹfààní tẹ́ ẹ mọ̀ ẹ pín ogún tó o mọ̀ nípa ilmul faraid ìmọ̀ bí wọ́n ṣe ń pín ogún má dá sí o torí pé ntọ́lọ ń sọnu súrọ́tù nìsáyì ntọ́ lágbára ni o wàhálà gidi ni o ọlọ́run ó bínú ni o tọ́lọ́ bá sì bínú sí ìyẹn yóò dùnú jáànámà ní o ọlọ́run mọ̀jọ̀rọ̀ wọ́n kẹ́gun náà o ẹ̀yin tá a ní ẹ pín nǹkan a ní ẹ pín ogún ẹ̀yin Yorùbá tẹ ní mùsùlùmí ẹ ti gbà fọlọ́run ẹ wá gbà fọlọ́run tán ìlànà Islam bá a ṣe ń pín ogún kèé ṣèdí igi o ìdí igi àbòsí ni o ìdí igi jàǹbá ni o bàbá kan kú ó níyàwó mẹ́rin ìyàwó alákọ̀ọ́kọ́ tó jẹ́ ìyáálé ó bímọ mẹ́ta ìyàwó kejì òun bímọ márùn-ún ìyàwó kẹta ó bímọ mẹ́ta ìyàwó kẹrin ó mẹ́rin Ẹ̀wá nìkan fún wọn ní nǹkan náà ó ń nìyí ìwọ àáfàá tí wọn náà bàbá wọn pè nídìí igi ó rojọ́ wájú ọlọ́run igi pé gónú àwọn ìyàwó wọn ti ní ntọ́lọ̀ ń fún wọn nígbà ọmọ ti wà wọn ti ní ìdá kan mẹ́jọ tiwọn kódà tẹ́lẹ̀ pé bàbá yẹn ń jọ́ tí ó kù wọ́n bí ọmọ ọkùnrin fún ọmọ èdè tọ́jẹ́ pé ọjọ́ kan ni ìyá tọ́jọ́ òun ni first born tó ti pé fifty ọmọ yẹn ò mú jùlọ o ṣẹ̀rí ọ̀dẹ̀ ṣàbòsí torí pé obìnrin rọ́gbà nú okun bàbá rẹ̀ yóò tún gbà nú ogún ọkọ rẹ̀ ìyẹn nìkan tó kọ́ wọ́n tó ń náwó lóbìnrin lórí ni níjọ́ wọ́n bá ti lè bí obìnrin tí èkú wọ́n máa náwó lé lórí ni o bàbá rẹ̀ ọ̀ náwó lé lórí nígbà ọba bọ́ọ̀lì ọkọ ọkọ náwó lé lórí tọkọ ẹ̀ bá tó ṣáájú ẹ̀ àwọn ọmọ òtún náwó lé lórí ṣẹ̀rí ọ̀sàbòsí ọkùnrin ọgbàjọbìnrin lọ ìlọ́po méjì òun ni ọmọ ọkùnrin ó mú ẹ ń bá wà rò pé ṣẹ̀rí àṣàbòsí ń tọ́ ń sọ ní pọ́lọ̀ wọn máa ń tó pín nìyẹn ìwọ tó ọba wọn pín gún nídìí igi ọ̀daràn iwájú ọlọ́run àbíwọ̀ tó wá ní ṣẹ̀rí àná lọ fi pín ọwọ́ àtòrí pé kanú àwọn ìyàwó ìmọ̀ fún ọlọ́wọ́ àdúrà ní mọ́sálásí lọ bá pín sọ́dọ̀ ti ẹ̀jẹ̀ àwọn yòókù lọ àwa tán ni a máa pín nǹkan ẹjẹ́ á fìbẹ̀rù ọlọ́run ṣe àwọn èèyàn a máa ṣe jàǹbá níbi pínpín nǹkan o àáfàá ní jàǹbá lélẹ́yìí náà ẹjẹ́ ká sọ ṣe kọ́mọ̀bà di wàhálà tó di ọjọ́ ìgbéǹde alkiyama torí pa aláàfẹ́ parí ẹ̀ lónìí káwá bọ́ sọ́dọ̀ àwa táwa náà jó ní sùkúù à ń sọ tàwọn èèyàn àwa náà sọ tara wa gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi tẹ́yìn náà jẹ́ olùdarí iléèwé alẹ́kìyá náà ẹ̀yin náà ń ṣe jàǹbá nínú ìdánwò ó ń jàǹbá lẹ́yìn náà ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run gbogbo àwọn nọmba one a nọmba two b tẹ̀yin náà ń kọ ánsà wọlé fáwọn ọmọ ẹ bẹ̀rù ọlọ́run inú àwẹ̀ làwọn ìkálukú yẹn lọ túbá ẹni táwọn òbí ń fẹ́nu àwọn òbí fẹ́ kọ́mọ wọn páàsì kọ́mọ entrance bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kọ́mọ wọn páàsì bẹ́ẹ̀kẹ́jẹ́ three bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kọ́mọ wọn páàsì wáyẹ́ẹ̀kì nẹ́kò jambu bẹ́ẹ̀ ni ìyẹn lọ́wọ́ àṣẹ̀yìn náà dẹni tọ́já sí pé parí iṣẹ́ lẹ́yìn náà ń ṣe ó ń jàǹbá lẹ́yìn náà tẹ̀ ń darí sùkúù ẹ̀yin òbí náà tẹ̀ ń kún ọ lọ́wọ́ kán máa parí iṣẹ́ fáwọn ọmọ yín ó ń jàǹbá nìyí ó ń jàǹbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ ìtẹ́ nídìí kẹ́ ẹ ṣe òun ni ká lọ ṣe àjọ máa ṣe tọ́lọ̀ ó ní kọ́ bọ́ sójú ẹ̀ ni bíínìlà táwọn ó fi lọ bọ́lọ̀ àní bá wọn sínú ẹni tí ó máa parí iṣẹ́ nínú ìdánwò ọlọ́run tó bá kùjọ́ kan tá a ṣe mọ́ wa sọ́dọ̀ jàǹbá lẹ́ ń ṣe ẹ̀bẹ̀rù ọlọ́run o tẹ́ ẹ bá rò pé ẹrú wọn díẹ̀ ẹ jẹ́jọ́ rẹ̀ wájú ọlọ́run àwọn ọmọ tẹ́ ẹ wá ń báyé wọn jẹ́ ń kọ́ gbogbo àwọn ọmọ ifá ní aaa mẹ́jọ tí wọn ò lé wọ two hundred level university tí wọ́n lé wọn wálé ṣèbí ògbẹ̀ là ń kànú níwùsì àwọn ọmọ ifá ní aa mẹ́sàn-án tó jẹ́ pé ìní ìlọ nc ọmọ tó ní aa mẹ́sàn-án tó yẹ tó wá ń gba jambu wá tú àṣírí gbogbo yín báyìí jambu ó tú yín láṣírí ọmọ tó ní aa mẹ́sàn-án ó ń gba one forty two torí pé kèé sọpọlọ ẹ̀ ló fi ní é mẹ́sàn-án ọyẹ tó parí iṣẹ́ fún jáàbù náà báyìí kọ́lọ̀ wọn bá ní sọ jáàbù rẹ́jísọ̀ àlẹ́sàn rí ẹ̀yin mùsùlùmí ìsìláàmù ọ̀faramọ́ àlèkìyáánà fìlìmtìhánà mímọ sòjòrónú ìdẹ̀wò náà ara àrùn jàǹbá tí ọ̀dá ni ẹ gbìyànjú ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbàgbà wọn wọlé òun ni ẹ gbàgbà wọn wọlé ìdánwò tí wọ́n fẹ́ ṣe ọmọ tí ó bá competent ẹ má jà torí pé afáǹwá ọmọ lágídí afáfẹ́kọ́ ọmọ ọ̀pọ̀ kálẹ̀ rówó ọmọ tí ọ̀wọ́ ti primary two ẹ lọ gbé primary four torí pé òbí rẹ̀ lówó lọ́tí ọ̀sán fún yín ẹ dúró lórí sáàdì yín kíláàsì tọ́mọ bá wọ̀ ní ẹ ti sí ìkànnì yẹn ọmọ tẹ bá rí i pé kíláàsì tó yẹ kọ́ wọ àwọn òbí ẹ̀ sáà níbẹ̀ ni ẹ jẹ́ kọ́ńdàtẹ́kìn ọ̀wà tọ́mọ yóò bá ṣe dáadáa àádápadà àbíkórì pto àbíkẹ́mú lọ léèwé mi tí ó ti lọ́ mọ sòjòrò àwọn èso jòrò ń bí mùsùlùmí làwa o kí gbogbo àwọn iléèwé bá ń se parí iṣẹ́ ní ìdánwò kò ẹ̀yìn iléèwé mùsùlùmí ṣèbẹ́yìn ń ka ní ẹ̀ ń kàdífì jàǹbá lẹ́yìn náà ń ṣe ẹ̀ ń bájọ́ ọ̀la àwọn ọmọ torí owó àràmù tẹ́ fẹ́ rí tí ó di wàhálà àkìyàmọ̀ ẹ gba àwọn olùkọ́ tó kójú òṣùwọ̀n ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbàgbọ́ ọmọ wọlé ẹ gba àwọn olùkọ́ tó kójú òṣùwọ̀n ẹ nu wọn dùn ẹ máa ìyẹn nìkan tó kọ́ ẹ máa pa àwọn ará àtàtà tó máa ń pe ètò ẹ̀kọ́ kan bá yín wo kí ló ń ṣẹlẹ̀ nínú ilé ìwé yín tó fi já sí pẹ̀yìn òní sínú àwọn ilé ìwé tí ọmọ jíwèé wò nínú ìdánwò tẹ́ báyé àwọn ọmọ jẹ́ díẹ̀ lásán nínú jàǹbá yìí o àlè sọtán ọlọ́mọṣẹ́ á ló ń jàǹbá jàǹbá tó bá wá rí bẹ́ẹ̀ kí la burú tí jàǹbá yìí tí ọmọ amúdání àwọn àfáà sọ níṣẹ́jú kéré nǹkan alákọ̀ọ́kọ́ tí ó máa ṣẹlẹ̀ ní gọ́dọ̀bù lọ́ọ̀yì azawajalla alàlẹ̀ ibad ọlọ́run máa bínú sáwọn ẹrú ọlọ́run máa bínú gidi ni o kódà nínú àdíìsì eléyìí tó wà níwájú mi ń bì torí àsìkò ni òní já lè ka ọ̀pọ̀lọpọ̀ àwọn àdíìsì gbogbo àwọn tó bá jẹ́ likuli gọ́dìrín liwa ń yọmọl kìyàmọ̀ yòkọ́lù ábìyí gọ́dìrátù fúlání nínú àdíìsì àfáà wa abdullahi bono masoud àtàbdullahi bono umar tí wọn Bukhari àti Muslim bá wà tó bá dijọ́ ọ̀gbìn ìdàlùkìyàmọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe jàǹbá àti inú ìdánwò jàǹbá olórí jàǹbá ọkọ síyàwó jàǹbá nínú à ń rajà à ń tajà gbogbo jàǹbá tá a ti sọ yìí wọ́n wàá ta àsíá àsíá àwọn tí máa ń filẹ̀ kan àyàn mẹ́fà rè àsíá àwọn tí máa ń parí ìdánwò rè àti àwọn olórí tí wọ́n máa ń dàìfáàsì owó pírójẹ́ẹ̀tì rẹ̀ jàǹbá àwọn tí máa ń dín pẹtrólù kúrẹ́ tàwọn tí máa ń dín mẹ́sọ́mẹ́ǹtì aṣọ kúrẹ́ wọ́n wàá ta flag wọ́n ta àsíá kan fún gbogbo jàǹbá kọ̀ọ̀kan ìyẹn wọ́n fi jẹ wọ́n yàtọ̀ bá dijọ́ ọ̀gbìn jàǹkìyàmọ̀ ìmáàmù Bukhari àti Muslim náà gbà wá ká sọ̀ra ọmọ ń fa ìbínú ọlọ́run ìyẹn nìkan tó kọ́ mí náà àlàmọ́ ti nìfà yọ sọ̀rọ̀ di mọ̀nàfíìkì torí pé ànábì wa Muhammad sallam ó sọ ọ́nà àdìsí kan pé salasatun níbomi oní aruba'un àmì tẹ́ẹ̀fì mọ̀nàfíìkì mẹ́ta ni ara ẹ̀ ni wípé wà ìdà àtúmínà kọ̀ọ̀nà tẹ́ ẹ bá fọkàn tán múnàfíkì yóò ṣe jàǹbá múnàfíkì dẹ́rì ẹ má gbàgbé iná ni múnàfíkì iná fi dárúkẹ́ asfali mínà náà ìsàlẹ̀ iná ni múnàfíkì ń lọ tó túmọ̀ sí pé gbẹ́ tó bá ń jó ń jàǹbá ìsàlẹ̀ iná ni o ti máa retí ara rẹ̀ jẹ́mọ́ rọ̀mọ́bọ́n rè ẹja túbá níbi jàǹbá àáfàá ní ẹnìkan tó kọ́ yóò máa fa kí ni fòkúdánù fíkọ̀ bẹ́ẹ̀ náà mùsùlùmí àní trọ́ọ̀sì ara wa mọ́ jàǹbá kò ní jálè mọ́ trọ́ọ̀sì ara wa àáfàá ní ẹnìkan tó kọ́ gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe jàǹbá láyé yóò máa fa alfashal yóò máa fa failure nínú nǹkan tá a bá ń ṣe jàǹbá lé lórí ìyẹn nìkan tó kọ́ yóò máa fa kọjá pé àlùkùwà alìsìlámíyà brotherhood wa yóò máa jẹ́ kí ọlẹ ìyẹn nìkan tó kọ́ mahul baraka yóò máa fa kálùbáríkà kọ́mọ̀ sí ibi nǹkan tí a bá ń ṣe ìyẹn nìkan tó kọ́ alàkàsára fìlà àkìrọ̀ yóò fa kọjá sí wípé kéèyàn ò tún ṣòfò lọ́dọ̀ ọlọ́run àǹfààní ẹnìkan tó kọ́ yóò fa fòkúdánù lè yọ wà tampa tọ́lá sí ìrẹ́ ọ̀padà tó fẹ́ sáfà oúnjẹ àbáni ò ní jọmọlúàbí mọ́ ìyẹn nìkan tó kọ́ yọ fà káwùjọ kọ́mọ bàjẹ́ àtàwọn nǹkan míì táwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n sọ solution rẹ̀ ọ̀kọjá pé fàfírú ìlàlà ẹ̀jẹ̀ àpadà sọ́dọ̀ ọlọ́run ká nìtẹ̀ lọ́rùn ká bẹ̀rù ọlọ́run ká gbà pé gbogbo ń tá a bá ṣe kọ̀tàn sílẹ̀ ayé ń bì o abẹ́lọ́run ọba àlekè ọlá kó já sórí rẹ̀ ayé àtijọ́ gbẹ̀ndẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a tún máa tẹ̀síwájú ilé ẹ̀kọ́ mọ̀fìlú high school àwọn náà so nígbọ̀wọ́ ètò yìí ẹ lè fẹ́ pé wá zero eight zero five two six one five three zero eight tèmílọ́mí ahẹ́dùn islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.